lára. èmi rò pé ó máa bọ̀ ni fún ẹ̀yin tí ẹ wò wá ẹ rí i pé wọ́n ní tí a bá ti gun tán pé wọ́n wà á tú lọ́fíńdà bíntù pé wọ́n máa tú sí òun náà ni wọ́n ti ń tú sí iṣẹ́ tirẹ̀ ṣe ẹ̀mọ̀ kan tán pè ní lọ́fíńdà bíntù ẹ̀yin tẹ́ bá jọmọ àgbà ẹ̀yin lẹ máa mọ̀ ẹ̀yin ti rí báyìí lọ́fíńdà ni wọ́n ti ń tú sí yẹn hmm, ẹ̀yin báyìí ni wọ́n ti ń tú sí afẹ́yẹ́kẹ́ mọ̀ bí wọ́n ṣe sọ bí bàbá ṣe ṣàlàyé rẹ̀ gẹ́lẹ́ ẹ̀ ti rí i pé bẹ́ẹ̀ náà ni bọ́dọ̀ náà ti ń ṣe lọ́fíńdà bíntù ni wọ́n ti ni wọ́n ti tú sí yẹn o tí ọṣẹ yẹn tí òfin ní máa rùn lára èèyàn tí òórùn òórùn òórùn ẹlẹ́dẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ tí òfin ní máa rùn òun náà ni òun náà ni nǹkan tí wọ́n ti ń ó ní wọ́n fi sí yẹn ẹ ti wá rí báyìí wọ́n ti wá ń pò papọ̀ báyìí ó ní wọ́n ń pò papọ̀ yìí o ẹ ti rí báyìí ó ní wọ́n ń pò papọ̀ yẹn o ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń wọlé ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń wò wá ẹ ti mísì o ẹ ti rí ẹ̀rí pé nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gùn bá a ṣe bá a ṣe bọ́ta lẹ́ẹ̀kan ẹ̀gbẹ́ bàbá sọ pé bàbá ṣe ń ṣe lọ́wọ́ wípé àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ni ó máa wọlé tá a máa fún ní tí ó máa béèrè owó òótọ́ dẹ̀ ni bá a ṣe bọ́ ta nísìn láti bá àwọn èèyàn ta rẹ̀ ti fún wọn ní owó tiwọn náà tẹ̀ ti báyìí wọ́n ti fi bíntù sí ni wọ́n ń gún papọ̀ yẹn báyìí ti rí báyìí ọ̀nà ẹ ti rí báwọn. ọ̀dà ẹ mọ èlò lọ́jọ́ wa. ó ní ti ń gún yẹn o. ṣé ká má gbé lọ. ó hmm. nìyẹn àti rí báyìí wọ́n ti ń gun papọ̀ báyìí ó ti dọ́sẹ̀ o ó ti dọ́sẹ̀ o tó ti rí báyìí ni wọ́n ti ń gun papọ̀ yẹn. wọ́n ẹ̀ tẹ́ ń béèrè nọ́mbà Alhaji Suleiman tẹ́ sọ pé ẹ dákọ̀ ẹ fún wa nọ́mbà nọ́mbà àwọn òdu ni kì í sáì mọ̀ ẹ lọ sórí YouTube channel láti dórí YouTube channel ẹ máa bá ń bẹ̀ Adùn Àṣà Yorùbá TV àbí kẹ́kẹ́ stroll wá sálẹ̀ ẹ rí àwọn iṣẹ́ wọn tó ti drop ní àárọ̀ yìí ẹ rí nọ́mbà wọn ní ibi bẹ̀ ẹ pè wọ́n ẹ béèrè béèrè lọ ọwọ́ wọn ẹ kàn mọ́ pé wọ́n pé ẹ dákun aláàjì aláwa náà fẹ́ ṣe fúnra ara wa ẹ tá a bá ṣe tán ẹ ń bo la fẹ́ fi kinní kan sí tó bá sì mí gan mi ò ní dání lò tẹ́yìn gan pè mí fúnru rẹ̀ mi ò ní dání lò ṣùgbọ́n wọ́n tó mọ̀ pé ó wù ẹ́ pé wọ́n náà fẹ́ ṣerú rẹ̀ ẹ kì í sọ ọṣẹ tí wàá lò tí wàá wá jókòó nulẹ̀ tí wàá máa ní ẹ àjànà fẹ́ gbowó dé rárá o eléyìí ò rí bẹ́ẹ̀ o wàá lò ó wàá lọ bí iṣẹ́ ọjà iṣẹ́ àyà ọjà àyà owó wọlé gbogbo ẹni tẹ́ wàá ń lo òyìnbó gbogbo àwọn òyìnbó tó wí pé wọ́n máa gbé sá fún yín hmm, wọ́n á súnmọ́ yín ni o owó ni o wọ́n á gbówó súnmọ́ yín ẹ̀ ti rí báyìí ìwọ tó sọ pé ẹ òyìnbó ẹ kò rí tèmi rò kò sékè à yóò rí tiẹ̀ rò èèyàn dúdú gan ò rí tiẹ̀ rò gbogbo ẹni tẹ́ Nàìjíríà náà à hmm, wo wọ́n á fi owó wọ́n á fi orere wọ́n á fi ṣe kíni wọ́n á fi wọ́ ẹ̀rí ní ọ̀sẹ̀ yìí ni ó wà fún láti pé bá a ṣe ṣe kì í ṣe nǹkan tí ó ní nǹkan àbàmì tó ní kíní kan tó nínú rárá torí la fi ṣó ẹ̀ pé kí gbogbo èèyàn kí wọ́n rí torí àwọn kan ń takò ẹ kò bá kíní kan mu kò bá kíní kan mu tí wọ́n bá nígbàgbọ́ nù rẹ̀ òun kí wọ́n dúró tì ẹ̀hún tó bá rẹ̀ nígbàgbọ́ nù gbogbo tí a ń ṣe yìí náà kó náà ṣe kí ni kó náà dúró tì ẹ má gbàgbé ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ni àwà lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ máa share ẹ ẹ like ẹ ẹ comment ẹ béèrè béèrè ẹ lè béèrè béèrè lórí Facebook ẹ bá rí béèrè béèrè lórí Facebook á dá yín lò bẹ́ẹ̀ ṣe ń béèrè àwọn tó ń dá yín lò ti wà ń bibẹ̀ wọ́n á máa dá yín lò ǹdẹ́kìlẹ̀ náà wọ́n á máa dá yín lò ẹ kàn mọ́ béèrè nọ́mbà ìwọ́n tó bá ti fẹ́ nọ́mbà lọ sórí YouTube wàá wàá bá ń bẹ̀ láìkì ẹ̀ láìkì ẹ̀ láìkì péjì yẹn láìkì péjì yẹn láìkì láìkì ẹ̀ láìkì ẹ̀ láìkì ẹ̀ láìkì ẹ̀ ẹ̀ ṣíà ẹ̀ ẹ̀ ṣíà ẹ̀ ẹ̀ dẹ̀ fọ́lò ẹ̀ ẹ̀ fọ́lò YouTube channel wa náà ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe òun náà ni ẹ̀ ti rí ẹ̀ ti rí báyìí ẹ̀ ti rí pé ojú rẹ̀ ti ń yàtọ̀ sọ ti ń gbóòórùn rẹ̀ gan sọ ti ń gbóòórùn ọ ti ń gbó ọ ti rí báyìí ọ ti rí báyìí ohun tí ọkùnrin kùnrin ń gún tó dẹ̀ ń láàgùn kí wọlé sóríire ní o kọ́ lè so oríire tí ọkùnrin kùnrin tó ń gún tó ń ṣe wàhálà lé lórí torí oríire ti ẹni o ẹ ti rí báyìí ẹlòmíì tó ń gbà á rí báyìí hmm. torí wàhálà ẹ rí báyìí ìwọ náà ti rí nìyẹn o hmm. Hmm. nìyẹn o ẹ ti rí báyìí a gbọ́dọ̀ gún papọ̀ dáadáa kán gún papọ̀ dáadáa kó ṣe dáadáa tí ò ní sí ewé kankan níbi bẹ̀ tí gbogbo ẹ gbọ́dọ̀ ṣe dáadáa tó gbọ́dọ̀ ṣe rẹ́mú rẹ́mú rẹ́mú rẹ́mú rẹ́mú mo nìyẹn o ṣé ọ̀nà ti rí bẹ́ẹ̀ yẹn mo nìyẹn hmm. ọ̀ ti rí bẹ́ẹ̀ yẹn máa share máa like page yẹn ẹ ti rí báwọn ẹ hmm, hmm. ti rí ètò wọn ètò ètò àṣekù lánàá ìná tún jẹ mọ́ kan tún yí mọ́ra wọn dáadáa tí wọn náà ti rí báyìí tí wọn náà ti rí báyìí. àní ọmọ Yorùbá ọmọ Yorùbá ò gbọdọ̀ tòṣì àwa la gbọdọ̀ lówó ju gbogbo àgbáyé torí ẹ̀ ni ara nǹkan táwọn bàbá wa náà wá ń ṣe láyé gba nùnú nùnú ẹ ti rí alẹ́ lóbìnrin kò ní í ṣe ran àwọn èèyàn pé káwọn èèyàn rí yóò kàn máa sọ pé ẹ àníṣe àní mo lè ṣe àní kinní kan ṣùgbọ́n kálẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ kẹ́fì lè mọ bá a ṣe ń ṣe òun náà ni a ṣe ń ṣe tí gbogbo èèyàn tí ẹ fi ń rí báyìí ẹ máa share page yẹn ẹ like ẹ ẹ lọ sórí YouTube channel ẹ bá complete ẹ bí tí bàbá gangan ti sọ̀rọ̀ ẹ lé lórí ẹ bá ń bibẹ̀ ọ̀nà ilẹ̀ tí ń wò yẹn ẹ máa share ẹ ẹ máa share ẹ ẹ máa share ẹ ẹ ti rí báyìí sórun lọ́fíńdà òrùn lọ́fíńdà dáadáa òrùn ẹ̀yin kò ti máa gbóòórùn rẹ̀ gbóòórùn lọ́fíńdà dáadáa jáde hmm, hmm, ẹ ti rí báyìí ẹ̀rọ̀gbọ́ ó ti dọ̀bẹ̀ ẹ̀ ti rí báwọn ó ti dọ̀bẹ̀ ká tó bá débi tá a bá dé yìí hmm, iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ ẹ ti rí báwọn nìyẹn o nìyẹn o. Hmm. Hmm. Eh, àwọn náà tún bá ń bẹ̀ àwọn náà tún gbà ẹ ti rí hmm. ẹ ti rí báwọn kì í ṣe yẹn nìkan la ń gún ẹ ti rí báyìí à ń gún ni irú ìta tiẹ̀ sí lánàá ó dúró ilé odó ta tiẹ̀ lò lánàá ó tóbi délé lọ èèyàn márùn-ún ló gbódó tá ń gún gbà gbà gbà gbà ẹ rò pé yẹn la ń gún ni hmm. ẹ ṣí ẹ ẹ láìkí péjì yẹn ẹ lọ sórí YouTube channel Adùn Àṣà Yorùbá TV ẹ lọ wo nọ́mbà alájì ń bẹ ẹ gbà alájì ẹ béèrè béèrè lọ́wọ́ pé báwo lẹ ti ṣe èlò ló fẹ́ ná yín kì í ṣe nǹkan ọ̀fẹ́ o torí ìsìn lọ́sọ pé ẹ ọ̀fẹ́ ni kì í ṣọ̀fẹ́ o hmm, ní ẹ ti rí o láti ń ṣe yẹn tí gbogbo àwọn èèyàn tí nìyẹn ẹ ti rí báyìí á bù sí ìlú tó ń lọ bó ṣe wà yìí ìlú bíi bíi bíi twenty four country, ń ló ń lọ bó ṣe wà kò sí kọ́ńtì tó wà kò sí country tán wà ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́lò wa ẹ rí i pé àwọn DHL agbọ́ga wọn wá sórí program tó dẹ̀ sọ tó sọ̀rọ̀ pé kò sílùú tẹ́ ẹ wà tí àwọn ò ní dìlífà ọjà yín táwọn ò ní dìlífà rẹ̀ fún yín tí ò dẹ̀ sí nǹkan kan tí ó ṣe lọ́nà ẹ ti rí báyìí kò síbi tẹ́ ẹ ti lè rúurú rẹ̀ ẹ ọ̀dọ̀ wa ń bí náà wọ́n ní ẹ ti lè rí irú rẹ̀ ẹ ti rí báyìí o ènìyàn o ní láti gún yẹn o máa ń gùn máa ń gùn ẹsẹ̀ ni ẹ ti rí báyìí ó kì í tó bá ti bu díẹ̀ sí kànkàn kànkàn ìbílẹ̀ la fi máa lò ó a ti bu díẹ̀ sí ọ̀n wẹ̀ lọ́nu bọ́ ṣe ń wẹ̀ ọ̀n wòsì dànù ọ̀n wẹ̀ wàhálà dànù owó dẹ̀ ń wọlé hmm. tí ọ̀nà ti wá rí báwọn nínú ẹ ti rí pé ó ti dọ̀bẹ̀ ó ti dọ̀bẹ̀ ẹ ti rí báwọn nínú láńgùn tí ọ̀nà ti ń láńgùn láńgùn ni nìyẹn hmm, hmm, hmm, gbogbo ẹni tẹ mo ń rí yìn mo ń rí yìn ẹ̀yẹ mélòó la fẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí bẹ́ẹ̀ ṣe ń kí wa pa kú iṣẹ́ fún làwa náà ń kí bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí wípé ẹ kú iṣẹ́ ẹ yòó àwa náà ń kí ònà ṣe ti rí báwọn fún nìyẹn àmọ́ ọmọ jẹ́ kẹ́ rí ni ẹ ti rí ẹ máa kí wa o bẹ́ẹ̀ sì ń kí wa làwa náà ń kí yín bẹ́ẹ̀ sì ń kí wa làwa náà ń kí yín o ẹ ti rí báyìí ẹ ti rí báyìí ẹ ti rí nìyẹn o nìyẹn o ó ti dọṣẹ́ ó ti dọṣẹ́ ìwọ náà béèrè fún tiẹ̀ ẹ pé Alhaji Suleiman Ẹgbẹ̀jì ẹ lọ sórí YouTube channel ẹ lọ sórí Instagram ẹ rí nọ́mbà wọn ẹ rí ní ibi bẹ̀ ẹ rẹ̀ láìkí péjì yìí torí nígbà tí Alhaji náà bá tún fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan míì kẹfì lè rí ojoojúmọ́ Alhaji ń sọ̀rọ̀ tó dẹ̀ drop sórí YouTube tó ń drop sórí Facebook tó ń drop sórí Instagram tẹ́ ẹ náà ti rí báyìí ẹ lọ sórí adùn àṣà yorùbá tv lórí youtube adùn àṣà yorùbá tv ní orí youtube náà lẹ ti rí yẹn ó ti dọbẹ̀ nínú kò sílùkìlù tó lè wà tí ò ní dé ọ̀dọ̀ ẹ ẹ ẹ fi mọ̀ ó fi yàtọ̀ ṣe ti rí báwọn nínú kò sílù tó wà yóò dọ́dọ̀ ẹ kò sí kọ́ńtì wo lọ wá sọ pé ọ wà kọ́ńtì wo lọ wà tí ò ní dọ́dọ̀ ẹ kò sí dọ́dọ̀ ẹ ẹ ti rí báwọn dọ́dọ̀ ẹ àti dọ́dọ̀ ẹ ra kẹ̀kẹ́ tó bá tẹ̀ ní rí kẹ̀kẹ́ àti bọ̀ fi kẹ̀kẹ́ sí láti bí àti bẹ̀rẹ̀ pákéjì bá a ti pákéjì ẹ̀ ń bí bẹ́ẹ̀ náà ni ó sì tẹ̀yọ́ lára náà kò sí nǹkan tí kì í ṣe kò kì í ṣe pé àwọn kan wà lọ bù lára o a ti sílẹ̀ a ti sílẹ̀ pa tó ti rí báyìí dẹ̀mọ́ gbàgbé ọṣẹ wẹ́bí dànù òun náà wà tó wípé òun ni wàá kọ́ lò tó yóò wẹ gbogbo ègún tó wà nù ayé ẹ tó ọkọ wẹ kúrò tí ó wẹ dànù sọ pé gbogbo ọṣẹ bá ń lò gbogbo ọṣẹ bá ń ṣe tó kan wà wá sọ pé nǹkan dúdú ò jẹ lára mi kò ṣe kò ṣe kìíní kankan irọ́ ni tó ti wẹ ó ti parí láti hmm. rí báyẹn àwọn èèyàn ti ń pè ṣùgbọ́n ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ ṣíà ẹ lọ sórí YouTube channel bí àárín yẹn bí ó ṣe nìyẹn. Hmm. ẹ ti rí báyìí wọn làwọn èèyàn àwọn èèyàn ti ń pè àwọn èèyàn ti ń pè wọn náà pè lọ sórí YouTube lọ sórí YouTube lọ sórí YouTube lọ sórí YouTube kọ́ lọ sórí YouTube lọ sórí YouTube Adùn Àṣà Yorùbá TV tẹ̀síwọ́ ẹ̀ṣẹ̀.